tó ti sọ̀rọ̀ nípa àwọn mùmí ní òdodo tí wọ́n ń ṣiṣẹ́ dáadáa inú àwọn nǹkan tí ọlọ́wọ́ bá pa wọ́n láṣẹ pé ẹ̀san ńláńlá yóò máa jẹ́ títí wọn kí dẹ̀ ni ẹ̀san yìí lánàkà fìrọ́nà àrùn sẹ̀yà tí ní Allah sọ a pa àwọn àṣìṣe wọn àwọn ìṣẹ́ wọn rẹ́ táwọn olùmọ̀ bá ṣàlàyé lè wọ́n ní àwọn náà ni àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké wala najziyannahum ahsana alladhi kanu ya'malun àádẹ́sàn wọn lẹ́sàn ní ìtúnṣe pé a lè kún ẹ̀san wọn nǹkan tí wọ́n ṣe níṣẹ́ ó máa kéré ní nǹkan ju nǹkan tí wọ́n ṣe ní iṣẹ́ lọ ní aláàní ìlànà ìzìyànáhùn àṣánà èyí tó fi ń dá ju nǹkan tí wọ́n ṣe lọ ń láásán wọn lẹ́sàn lẹ́yìn náà ọlọ́run wá ní ọwà sainal insana bí wà husna ìṣọ́sìnà ipẹ́ aṣọ àsọtẹ́lẹ̀ fún ọmọ ilé ènìyàn aṣọ àsọtẹ́lẹ̀ fún àwọn èèyàn bí wà lèrè èyí nípa àwọn òbí wọn ṣọ́sìnà Allah Ta'ala ní aṣọ àsọtẹ́lẹ̀ pé kí wọ́n máa ṣe dáadáa sí àwọn òbí wọn torí wípé tọ́lọ̀wọ́n bá bá ń sọ̀rọ̀ gbàmí a ní wàsíyà gbàmí ní kí aláàmú ní èyí tó ní ṣe pẹ̀lú amúrù ìyẹn náà ní pàṣẹ torí Allah ni wa qada rabbuka alla ta'budu wọ́bìlìwàlìdéyìn ìsáànà pé a ti ṣe lọ́rọ̀ yìí pé ẹgbọ́rọ̀ ìjọsìn fún nǹkan mí ọba aláà. lẹ́yìn náà wọ́bìlìwàlìdéyìn ìsáànà ẹ máa ṣe dáadáa sí àwọn òbí méjèèjì ìwà ṣe dáadáa sí àwọn òbí méjèèjì òun náà ni ń sọ ووصينا الإنسان بوالديه حسنا àti sọ àsọtẹ́lẹ̀ a ṣe ìkìlọ̀ apáláṣẹ fún ọmọ èdè èèyàn pé kó máa ṣe dáadáa pẹ̀lú àwọn òbí rẹ̀ méjèèjì eléyìí bírù lìwàlìdéyìí yẹni ìṣe dáadáa sí òbí méjèèjì ó wà nínú nǹkan tí Allah Ta'ala tó ṣe lọ́ranyàn lé lórí torí pé bá a ṣe ní ìwọ̀ lọ́dọ̀ ọlọ́mọ ọba bẹ́ẹ̀ náà ni ọlọ́mọ ọba náà ní ìwọ̀ lórí wa ahakullah ala al-ibad an ya'buduhu wa la yushriku bihi ìwọ̀ ọlọ́mọ ọba lórí wa òun náà ní ká fún mọ́ wa pẹ̀lú rẹ̀ ṣùgbọ́n èyí à ń pè ní ìwọ̀ ṣùgbọ́n àwọn àfá máa ṣàlàyé rẹ̀ pé tàbá ní àkùnlọ́yìn alẹ́lẹ̀ ìbáyìí wípé ìwọ̀ ti ẹrú lọ́dọ̀ ọlọ́mọ ọba eléyìí fi ń ṣe nǹkan ọ̀ràn èèyàn fẹ́ kọ́ ọlọ́mọ ọba gbọ́dọ̀ ṣe fún ẹrú àbí nǹkan tí ẹrú àwọn nǹkan tọ́lọ́ ń ṣe ládéhùn tó fẹ́ tó promise ẹrú rẹ̀ òun náà ní pé ẹn tí ò bá ṣe bọ pẹ̀lú ẹ̀ kò ní ní sínú náà so bó ṣe wà yẹn bẹ́ẹ̀ náà láwá ní ìwọ̀ síra wa ọkọ ní ìwọ̀ lórí ìyàwó náà ní ìwọ̀ lórí ọkọ bẹ́ẹ̀ náà wá ní ẹnìkọ̀ọ̀kan wa la ní ìwọ̀ lórí àwọn òbí wa tí àwọn òbí náà dẹ̀ ní ìwọ̀ lórí wa so ìwọ̀ òbí lórí ọmọ òun náà wà nínú nǹkan tí Islam mú lọ́kùnkúndù torí ẹ̀ anábí jẹ́ kó yíwa pé lára nǹkan tí jẹ́ kí yàn rí ìyọnu ọlọ́mọ ọba òun náà ni birrul walidayn ìmọ̀ ṣe sí àwọn òbí méjèèjì lára nǹkan tí kí ìbínú ọlọ́mọ ọba òun torí ẹ̀ Ànábì sallallahu alaihi wasallam kódà ó tún jẹ́ kó yé wa bí kì í ṣe tóbi tó débi pé Ànábì lọ ẹ̀sàn rẹ̀ mọ́ iná àbí ìjìyà rẹ̀ ó lọ mọ́ iná wípé la yadkhulul janna kò ní wọ àjánà ò ákùn ìyẹn náà ni tó ya pa òbí méjèèjì tó kọ ti òbí méjèèjì tó wùwà tí ó dá sí òbí méjèèjì eléyìí ó ń túmọ̀ sí pé ó wà nínú àwọn kàbáyàn yẹn náà ni àwọn gbogbo ẹ̀ṣẹ̀ ìyapa òbí méjèèjì torí ẹ̀ Allah ni ọwà sọ́yìn ìsáná bèwálìdé a àsọtẹ́lẹ̀ fún èèyàn fún àwọn ọmọ ìlé èèyàn pé kọ́ máa ṣe dáadáa sí àwọn òbí wọn méjèèjì ìwà ṣe dáadáa oríṣiríṣi ọ̀nà ni eléyìí àwọn ìgbà wá nínú ọ̀nà tí gbà wá ò ní yóò máa ṣe dáadáa pẹ̀lú wọn pẹ̀lú gbólóhùn ẹnu yóò máa ṣe dáadáa pẹ̀lú wọn pẹ̀lú ìhùwàsí yóò dẹ̀ máa ṣe dáadáa pẹ̀lú wọn pẹ̀lú àwọn ìwà ìrẹ̀lẹ̀ lára ọ̀nà tí yóò fi máa ṣe dáadáa sí òbí òun náà ni èyí tí Allah subhanahu wa ta'ala tó pa wá láṣẹ nínú rẹ̀ ó ní kí àwọn mọ̀ sọ gbólóhùn tí ó dá sí wọn Allah sọ pé wala taqul lahuma huffin wala tanharhuma kí ìyàn mọ́ máa jágbe mọ́ wọn ẹ má máa ṣe sí ọ wọn àwọn àgbàlagbà wọn mọ́ pálówó pé wọ́n ń sólé egbó àgbà eléyìí náà ni pé káńpéyàn ní ẹ̀kan lẹ́ẹ̀mejì kí àwọn àdáhùn lẹ́ẹ̀kẹ̀rin àbí kí wọ́n pè yàn kí wọ́n máa jápá mọ́nú fẹ́ ju mílẹ̀ jáde ah, wàhálà òbí ti wàhálà ìyá yìí ti pọ̀ jù àbí wàhálà bàbá yìí ti pọ̀ jù wọ́n ní wàhálà ẹ̀kọ́ ìlàkùnmá ó fi wàhálà tẹ̀lé àìkùnmá ẹ̀gbọ́n ọmọ ṣe sí ọmọ ẹ̀ẹ́dẹ̀ gbọ́dọ̀ máa jágbe máwọn òbí yín so ìdákejì ẹni wípé ìyàn gbọ́dọ̀ máa pọ́n wọn lé pẹ̀lú ìhùwàsí ìyàn gbọ́dọ̀ máa pọ́n wọn lé pẹ̀lú gbólóhùn ẹnu lára ìpá òbí lé pẹ̀lú gbólóhùn ẹnu òní kí a máa sọ ọ̀rọ̀ tí ó máa sọ sí wọn ẹni tó jẹ́ ẹ̀jẹ́ yàwó yàn àwójẹ́ ẹrú yàn àwójẹ́ ẹ̀jẹ́ ọmọ ìyẹn gbọ́dọ̀ máa sọ gbólóhùn tí ó máa sọ sí wọn kó tó wá kan òbí ẹlòmíì òbí ẹ̀ ló fi máa ń ta yín tọ́wọ́ bẹ́ mọ̀ gbómọ egungun lọ ọ̀dọ̀ òbí ẹ̀ ló ti máa kọ́kọ́ gbé so ilé ìyẹn ní láti sọ bí ó ṣe máa bá wọn sọ̀rọ̀ so lára ìmọ̀ ṣe dáadáa sí òbí òun náà ni ẹ̀fẹ̀rọ múhùnmọ̀ kí a máa pán àwọn méjèèjì lé òbí yàn wá asálàmù síyàn àwárí sálàmù yẹ́sìmà kí a tún máa fi gbólóhùn yà ẹ̀rọ àmà yẹ́sà kí lẹ́gbẹ́ mà kí ní kí bá ń ṣe mà èrò pípọ́n ilé ìfi ń da gidi bákan náà ni ìyẹn wà láàyè ní àkílẹ̀ mà ẹgbẹ́ ìṣòkó ni pàápàá jùlọ tó bá jẹ́ pé wọ́n jẹ́ tó ti dàgbà síyàn lọ́wọ́ ìmá ayàbọ̀gánà àdóhùnmá àókèrè àhúnmá ìmá ayàbọ̀gánà kíbàrò àdóhùnmá àókèrè àhúnmá bóyá ti di àgbàlagbà síyàn lọ́dọ̀ ni ìgbà yẹn gan ni ìwà wúwa yí padà ìgbà yẹn ni wọ́n fẹ́ kí ẹmọ bá wọn sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ kí ẹmọ bá wọn rojọ́ tó gbogbo ọ̀rọ̀ wájú kúrẹ́gbẹ́ ah, wọ́n láyá ìsìnkò ìjàlẹ̀ tó ọmọ orújọ́ náà fẹ́ wọ́n láàbá ìsìnkò jẹ́ tó ọmọ orújọ́ náà fẹ́ ẹjọ́ tí wọ́n ń sá fún yìí ìwọ̀n òmàgbà tí wọ́n kéré táwọn gbé ẹ̀dùnkúlẹ̀ tán kọ́ ẹ lọ́rọ̀ tí wàá ṣe mọ tí wàá ṣe gbédè tí wàá mọ sọ wátàwátà táwọn náà máa ń ṣe àyàyàyà tó mọ bẹ orújọ́ ó wá kú wípé àwọn fẹ́ kó tiẹ̀ mọ báwọn sọ̀rọ̀ wọ́n fẹ́ ìmọ̀ràn ẹ àbí kó tiẹ̀ jókòó tí wọ́n àná ah, ẹ̀wò mi ò ní táyé o àwọn ah, ọmọ jẹ ìyàwó jẹ èyí gan ó jẹ mo tí mo ní èyí tẹ́ máa jẹ́ mo ń bá káàkiri látàrọ tó wá dé ẹ tó wá ní kí n máa dùkó rojọ́ àyàn ah, níṣeré tó wá mọ̀ pé o ráyè wàá tún fi àpọ́nlé ìwà tó máa bá fi sọ fún wọn o ní jágun mọ́ wọn wà láti ẹ̀hà woman bákan náà ni yóò mọ respect wọn láìpẹ́ yẹn ń respect òbí yàn òní yóò mọ àwọn tí àwọn òbí yàn bá fẹ́ràn tó jẹ́ ọ̀rẹ́ wọn yóò mọ̀ pa àwọn èèyàn náà lé gbogbo tí a bá ń mọ́ rú àwọn ẹni ilé bẹ́ẹ̀ náà ni pé èèyàn ń pọ̀ òbí yàn lé bákan náà ni tí a bá lè bú wọn èèyàn ń bú àwọn òbí yàn náà ni ẹgbà ọkà náà àwọn èèyàn ń bèèrè pé àbáwo ni yóò ṣe ní kójúlẹ̀ tí wọ́n mọ mọ̀ọ́mọ̀ bú àwọn òbí rẹ̀ méjèèjì ní lára pé èèyàn ń bú òbí rẹ̀ òun ni kó bú ẹnìkan àbẹ́lòmíì kẹ́ni ẹ̀ náà wá fèsì padà kó bú ya rẹ̀ kó bú bàbá rẹ̀ kó tún bú àwọn tó tún ju àwọn yẹn lọ so ẹni tí ó bú ẹni ẹlẹ́ni àbúkú bàbá ẹnìkan àbí ya ẹnìkan tọ́mọ́ wá dá padà ní àdìpèlé fún irú ẹni yìí ó ní pé ó ti túmọ̀ sí tó ti bú àwọn òbí rẹ̀ méjèèjì ni so lára pé yẹn ṣe bírò ìwà lè yóò ní máa bú wọn yóò dẹ̀ máa respect wọn bákan ni ọ̀dọ̀ àwòláhùmọ̀ yóò máa ṣàdúrà fún wọn lọ́pọ̀lọpọ̀ nínú pé tí wọ́n bá wà láyé yóò máa ṣàdúrà ránṣẹ́ sí wọn pé rọ́bì rẹ̀ àmúhùmọ̀ ká máa rọ̀bàyá ní sọ̀rọ̀ ìwẹ̀ ọlọ́run ọba bá mi kẹ́ àwọn òbí mi méjèèjì gẹ́gẹ́ bí wọ́n ṣe tọ́ mi nígbà tí mo wà ní kékeré lẹ́yìn nígbà tí ẹn bá ti rántí wàhálà tí wọ́n ṣe tí wàhálà ti ìyá ní kíyàn sọ ní àbí wàhálà ti bàbá bàbá bí wà ṣe jẹ bí wà ṣe mu òní bàbá bá káàkiri tó ṣe wípé ìwọ òtẹ́ ní kòkò gbé ọjà lẹ́rọ bí kòkò máa kiri kò dẹ̀ mú ẹjá lè kórí àwọ náà wá wò wáwò wà láti mú ṣe bákanáà ní ìyá ni ó gbóònú ẹ wáhanan aláwáhani pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ nira lórí ìnira lè tẹ́nu ti ẹ̀ṣẹ́ sọ kò sí kó ṣe lè describe bó ṣe rí ìnira tó tó máa tó bí ó ṣe rí ìnira yẹn gangan yóò ni ẹ̀tún wá wo ìnira tí a tún máa ṣùgbọ́n ní gbogbo àwọn ìnira ayé nígbà tí yẹn bá ń rántí ọ̀pọ̀lọpọ̀ kí yẹn máa sọ fún wọn pé rọ́bìnrin àmúhúmá káàmà rọ̀bàyà ní sàfihàn lọ́wọ́ bá ní kí àwọn òbí méjèèjì gẹ́gẹ́ àwọn náà ṣe ṣe fún mi tí wọ́n tọ́jú mi nígbà tí mo wà ní kékeré ìyẹn tí wọ́n bá wà láyé tí wọ́n bá wá sí láyé mọ́ kí ó tún máa fi àjọ àránṣẹ́ sí wọn ìyẹn ó máa ṣiṣẹ́ dáadáa tó jẹ́ pé ládàá rẹ̀ yóò máa lọ bá wọn ládá wọn ò ní ládá ti yàn tó yàn ṣiṣẹ́ yàn ò ní dínkù ládá ti ti wọn náà ò ní ṣe kí ni kò ní dínkù torí ẹ̀ ni ànábì sallallahu ní inna atyaba ma akala rajul min kasbi pé lára nǹkan tó ń dùn jùlọ tí yóò máa gbádùn ẹ̀ tí yóò máa jàǹfààní ẹ̀ tí yóò máa jẹ òun náà ni láti iṣẹ́ tí yàn ń ṣe wá ní wàhálà tó wù min ọmọ tí yẹn bá wá bí lára iṣẹ́ tí yàn ń ṣe òun náà nílé náà wà sọ ẹjọ́ ń bímọ tó yẹ kó fi ọmọ dáadáa lẹ̀ lọ wọ́n láti sáré yẹ́dẹ̀ ọ̀la lára nǹkan tí yóò máa jèrè tí yóò máa jàǹfààní rẹ̀ tí yóò máa jẹ lọ láéláé òun náà ní iṣẹ́ tó ṣe kó tó kú irú iṣẹ́ yìí òun náà lọ́mọ tó bí yẹn tó tí yẹn bá ń ṣiṣẹ́ dáadáa ládàá yẹn àwọn òbí yóò máa ní ìpín níbẹ̀ ládàá yẹn ò ní dínkù èyí tó dẹ̀ máa lọ bá àwọn òbí náà kò ní kò ní yẹ kò ní gbò ní tí ó mọ̀nà bá wọn bẹ́ẹ̀ náà tún wá ní tí yẹn bá ń pàdó àránṣẹ́ sí wọn èyí tí wọ́n mọ̀ fi ṣe dáadáa sódì nígbà tí wọ́n bá ti papòdà kí wọ́n tí wọ́n máa rántí wọn kí wọ́n ṣe àdúrà fún wọn kí wọ́n ṣe sọ́dá pọ̀ kí wọ́n mọ̀ ní kí ládá yẹn kó lọ bá wọn gbogbo àwọn eléyìí tí wọ́n fi ń ṣe dáadáa sódì nígbà tí wọ́n bá sí mọ́ ṣùgbọ́n kò sí nínú pé wọ́n ṣe dáadáa sódì kó wá pàṣítì rẹ̀ kó pé gbogbo àwọn olórin káwọn kọrin fún ẹgbẹ́ kẹ́líkì ló ń ṣe kò ní òun celebrate one year remembrance of my parents one year táwọn òbí ẹ̀ jáde ní ayé àbí kó tún di second year kó wá máa náwó gbogbo ilé ògá ń ṣe kí ni ó ń darẹ̀ láàrin ní kò ní gbalada ń bẹ̀ èyí tí wàá fi gbalada kó mú kẹ̀ mọ́ da yí kan wọ́n ti wá ti di one one year wàá máa ṣe é pípé kígbà tó bá ní owó lọ́wọ́ àbí tó bá jẹ lówó lọ́wọ́ gbólóhùn ẹni náà kó mọ fi ṣàdúrà fún wọn tó bá lówó lọ owó yẹn mọ fi rántí wọn kó fi yọ sọ́dákọ̀ fi ṣe sọ́dákọ̀ fún wọn bákan náà ni tí wọn ò bá sì ṣe àjìrí tó bá lówó lọ ṣe àjì fún wọn láláyé ò lọ bá wọn tí wọn bá ṣe àjì tó lówó lọ tó ráyè náà yàn kan kó bẹ́ẹ̀ ṣe àjì fún àwọn òbí ẹ̀ so eléyìí náà wà nínú pé yẹn ń ṣe dáadáa sí àwọn òbí bí sí pé ó wá lówó lọ́wọ́ owó tó níyẹn wọ́n wá fi palé pọ̀nà rẹ wàá pa owó títì rẹ káwọn ìwà lé ni òun ṣe remembrance àwọn òbí ẹ̀ ẹnu bí ó tẹ̀ wá nímú níyẹn onímú mọ́ níyẹn kí láwọn tún máa ń ṣe sí wọ́n tún sọ wípé àwọn ń ṣe bá dé àwọn òbí àwọn tí àwọn míì máa tún ní àwọn ń celebrate 100 years káwọn òbí àwọn tí wọ́n fẹ́ra wọn so gbogbo àwọn ilé wà nínú jákujàku tí ò ní baládálé lórí ṣùgbọ́n tí ó baládálé lórí òun ni kí wọ́n máa ṣe sọ́dápọ̀ fún wọn bóyá yàn lówó kí wọ́n kọ́ mọ́sálásí míì tí wọ́n fi tì sára àwọn òbí yàn lára sọ́dápọ̀ tó járí àjẹ kí wọ́n gbẹ́kànga àbí bọ́ọ̀wò níbi tí wọ́n ti nílẹ̀ pé kí ládá yẹn kó ló máa bá àwọn òbí yẹn méjèèjì so ilé wà nínú dáadáa tí ó mọ̀ ṣe táwọn òbí yóò mọ̀ gba ládá rẹ̀ kódà sí lẹ́yìn ìgbà tí wọ́n ti kú tán tó lẹ́ra ní tọ́mà nábi ádámà bá kú gbogbo iṣẹ́ rẹ̀ ló máa dópin àyàfi mẹ́ta kan nínú mẹ́ta yìí ó lọ́mọ rẹ̀ tó ṣe kí ni tó ń fàdó àránṣẹ́ sí òbí rẹ̀ so lára bírù lùwàlìdé yìí ni ṣùgbọ́n kò sí nínú bírù lùwàlìdé kò wá ní irun tó bá ti kí o wàá kírun wàá tún bá òbí ẹ̀ náà kírun àbí wàá gbàwẹ̀ wàá ní o fẹ́ bá òbí ẹ̀ náà gbàwẹ̀ àwẹ̀ tí yàn bá wọn san ó ní àwẹ̀ tí wọ́n ní ìkápá láti gbà tí wọn wá gbàwẹ̀ yẹn fún àpẹẹrẹ ó rẹ òbí yàn nígbàtí ó rẹ̀ wọn ara wọn ti wá yá wọ́n láǹfààní àti dá àwọn àwẹ̀ tí wọ́n dé gbùgbà ṣùgbọ́n ọlọ́run kádàrá kí wọ́n san àwẹ̀ yìí tí wọ́n fi kú so èyí ó bá wọn san àwẹ̀ yìí padà ṣùgbọ́n tó bá yẹ kó rẹ̀ wọn orí ààrẹ yìí náà ni àwọn òbí wa mú sí kò sí pé èyí tí wọ́n ń kí kò sí ẹ̀rí kankan tó ní yóò máa bá àwọn òbí yàn kírun àwẹ̀ ní ẹ̀rí wà fún yẹn bákan náà ni àdúà ẹ̀rí wà fún pé àdúà tí ó bá tí a bá ṣe fún àwọn obìnrin ládàrẹ yóò mọ̀ lọ bá wọn bẹ́ẹ̀ náà dẹ̀ ni hajj tí a bá ṣe hajj lórí àwọn òbí yàn wípé ó wọn kí wọ́n ṣe hajj tí wọ́n fi kú ṣùgbọ́n ọlọ́run fún wọn ní kápá tí a bá bá wọn ṣe ìmọ̀ yàn fún àìrí ló lọ ni àbówó náà yàn lọ ni ládàá rẹ̀ yóò máa bá àwọn òbí yàn ṣùgbọ́n lẹ́yìn àwọn ilé tí ẹ̀rí wà fún yìí kò sí pé ẹ̀kò sẹ́ẹ̀dì kan wípé yìí ó kírun fún àwọn òbí pé ládàá yóò máa lọ bá wọn bákan náà ni kò tún sí ẹ̀rí kankan wípé ìyẹn ó palé pọ̀nà rẹ fún wọn ìyẹn ó dapa sílẹ̀ fún wọn so àwọn ilé kì ṣe dára sí dára sí òbí nìyẹn wàhálà tó sọ́ọ̀tì ẹ̀yìn dáhùn mọ́ lẹ́yìn náà kí a tún máa rẹ ohun kí a máa rẹ ohun lẹ̀ níwájú wọn tí a fẹ́ bá òbí yẹn sọ̀rọ̀ yẹn gbọ́dọ̀ máa pọ́n wọn lé lára pọ́nlé yẹn pé èèyàn ní máa pariwo wájú wọn ẹlòmíì ariwo yẹn ló máa fi ń méjì pọ́ǹtì títì eléyìí kò dáa ẹni tó kéré sí yẹn gan kò dáa tí yẹn máa mọ́ hátà ìyàwó yẹn kó tó wá kan àwọn òbí yẹn bákan náà ni wàlùbàṣà ṣàtúfí ìwùdó ìhìmọ̀ kí yẹn lẹ́tún mọ tújúká nígbà tí yẹn máa rí àwọn òbí lára pé èèyàn tújúká sí wọn nígbà tí yẹn bá ń dunnú kí yẹn dunnú sí wọn tí yẹn bá ń banújẹ́ bóyá nǹkan kan ó ń yọ̀yàn lẹ́nu tó ń bá yẹn nínú jẹ́ tí yẹn bá dé wájú wọn kí yẹn má jẹ́ kí nǹkan yẹn hàn tí yẹn náà tó ṣe kí tújúká wájú wọn torí tó bá ń banújẹ́ níwájú wọn eléyìí ó ju àwọn náà sínú ìbànújẹ́ débi pé tí wọ́n gán lè ju tiẹ̀ lọ tún lè yẹ kí wọ́n wà kán ní hypertension kó lè fa ikú wọn lójijì so ilé nígbà tí ẹ̀fà ń banújẹ́ lára àfẹ́ tí wọ́n ní sí èèyàn kò ní jẹ́ kí àwọn lè ṣe kí kán máa wò nígbà tí ẹ̀fà ń banújẹ́ so kí wọ́n máa túká sí wọn bákan náà nìyí kí èèyàn jìnà sí ìmọ̀ wá ìbínú wọn lára rẹ̀ òun náà ní pé nǹkan tí wọ́n bá ń fẹ́ ń dáadáa kí a máa bá wọn ṣe èyí tí wọ́n bá rẹ̀ ń kọ́ tí ó pé wọ́n kórìíra kí a náà jìnà sí lópin ìgbà tí ò bá ti ní ṣe kí ni tí ò ní takùtọ̀ ni àbí àyàfi tí wọ́n bá ní máa rìn sún wájú bákan náà yóò máa sáré ṣe ìgbìyànjú láti ṣe fídímọ̀ wọn yẹn ni ẹni sẹ́bíìsì tí wọ́n bá nídìí kí ẹ bá wọn ṣe wọ́n fẹ́ ra nǹkan ni wọ́n fẹ́ sọ nǹkan ni wọ́n fẹ́ fi nǹkan ránṣẹ́ sẹ́nìkan ni gbogbo àwọn ilé kí wọ́n tètè súnmọ́ wọn lẹ́tí yóò mọ bá wọn yóò gbárùkù tì wọ́n láti mọ bá wọn ṣe gbogbo àwọn ilé yìí lẹ́yìn náà àwọn owó làwọn ayé wọn àwọn ọ̀rẹ́ wọn tán jẹ́ àwọn ọ̀rẹ́ sí àwọn òbí wa ẹ gbọ́dọ̀ máa ṣe àpọ́nlé wọn tó bá pé èèyàn wá ń gbé pẹ̀lú wọn ni allah tó sáfíìr ìlàbí ìdínímà ni ó gbọ́dọ̀ máa ṣe ìrìn àjò àyàfi pẹ̀lú ìyọ̀ǹda àwọn òbí méjèèjì fẹ́fà bẹ́ wọn nìyẹn wà bákan náà ni wàhálà tẹ́jìlì sí makani àálá min huma tí a bá jọ jòkó lẹ̀ ìpọ̀rọ̀ mọ́ jòkó láyé tó ga ju ayé tí wọ́n lọ àti púpọ̀ nínú àwọn ọ̀nà ní àbẹ́ àwọn ayé ní tó ṣe pé ìhó mọ̀ fi pán àwọn òbí lé tó lẹ́yìn lára pé wọ́n pán òbí lé náà nìyẹn ni ìyẹn bẹ́ẹ̀ jọ jẹun ìpọ̀rọ̀ so lára pé èèyàn pọ́n àwọn òbí lé nìyẹn so àwọn ilé nínú àwọn ọ̀nà tí èèyàn fi pọ́n àwọn òbí lé ni Allah subhanahu wa ta'ala wá ní eléyìí aṣọ tẹ́lẹ̀ ló dé látọ̀dọ̀ ọlọ́mọ bá pé wàwá sọ ìnà insana bi husna aṣọ aṣọ tẹ́lẹ̀ fún àwọn èèyàn pé ẹ máa ń ṣe dáadáa pẹ̀lú àwọn òbí méjèèjì wọ́n ni máa láìsà lákàbí ìrìn fálà tùtẹ̀ ẹ̀húnmọ̀ eléyìí ó wà nínú rí tí a kà fún wa kí rẹ̀ ní yìí òun náà ni tọ́nà òun ni tí wọ́n bá jẹ́ nípa aláhántú ṣìríkà bí i à kó wá tẹgbẹ́ pẹ̀lú mi kó ṣẹbọ pẹ̀lú mi àbí wọ́n ń wẹ́ lọ sí ìdí òṣà àbí wọ́n ń wẹ́ lọ sí ibòmí tó yàtọ̀ sí ìmọ̀ ọlọ́mọba lọ́kan tuntun wọ́n mú ẹ lọ sí tí wọ́n ti ń pàtẹ́wọ́ àbí tí wọ́n ti ń kégbé oríwó yà pé fàlátù ti ẹ̀hún wọn ó gbọ́dọ̀ tẹ̀lé wọn torí ẹ̀ àwọn ti ẹ̀múyàn lọ sí máa láìsà lákàtí ìrìn ibi tó ṣe pé ìwọ náà nímọ̀ kankan pa rẹ̀ mọ́ tẹ̀lé wọn fún àpẹẹrẹ ń sì àwọn ọ̀dá ẹ̀kọ́ máa dá wà tẹ̀lé ní kálọ̀ nìkan ọlọ́run ni tó bá jẹ́ pé ibi tó nímọ̀ nípa rẹ̀ ní fálà ti tẹ̀húnmà wọ́n tẹ̀lé wọn yóò wá dáadáa ní níbo ní kan ọ̀dọ̀ àfáà kan ní tẹ̀lé wọn àbí kan ń sọ fún ìyàn pé gbogbo ilé tó ń lọ ẹlẹ́nu yìí kò sí wàhálà ń bẹ́ẹ̀ ó yá gba kíní ìkó ti bẹ́ẹ̀ fún wá láti lókè kíní náà ìyẹn ò gbọ́dọ̀ tẹ̀lé wọn bẹ́ẹ̀ torí wípé wọ́n ti ń fọ́ọ̀ṣìyàn wọ́n ti ń jẹyàn nípa láti wá akẹgbẹ́ pẹ̀lú ọlọ́run ni oríṣiríṣi ọ̀nà ènìyàn fi ń wá akẹgbẹ́ pẹ̀lú ọlọ́run ìyẹn fi ń ṣe ṣíríkù pẹ̀lú ọlọ́run lára ọ̀nà tí ìyẹn fi ń ṣe ṣíríkù pẹ̀lú ọlọ́run ó ní kí pe nǹkan míì yàtọ̀ sí Allah àbí kí ìyẹn wa wá ìrànlọ́wọ́ nǹkan míì yàtọ̀ sí Allah àbí kí ìyẹn máa wá ọgbọ́n kan nínú nǹkan tó ṣe pé kò sí nínú kápá ẹnìkankan kí wọ́n mọ̀ wá ọgbọ́n ẹ̀ lọ sí kápá èèyàn fún àpẹẹrẹ tí òbí mọ́ sí kan wá ní wà tẹ̀lé mi lọ síbì kan ẹni lágbájá nílùú òkè kúrà kò bí mọ́ ọ̀dọ̀ bàbá yìí náà lágbé lọ àmẹ̀dùnú òbí mọ́ ọ̀dọ̀ bàbá yìí lágbé lọ oṣù wọn náà máa tẹ̀lé mi lọ àgbẹ̀tẹ̀ ni mo ti gba nǹkan yín wálé wà kàn láàrin wá ti la báyìí wà á bá rí sí ẹ̀kan máa yí padà ni wà á dolówó lẹ́ẹ̀kan náà fọlá tètè ẹ̀hún mọ́ torí ohun o gbọ́rọ̀ tẹ̀lé wọn tó ilé ni máa láìsà lákàbí ìrìn torí pé o ní ma ń pa kan nǹkan tó mọ̀ nípa títọ́lọ́n tó mọ̀ nípa tànádì nǹkan tó ń pè sí ó ti tako nǹkan yìí tó ní máa láìsà lákàbí ìrìn kì í ṣe pé a ń pè yàn sí dáadáa bóyá fún àpẹẹrẹ nísìn bàbá jẹ́ olówó ó wá rí fọ́mọ̀ ohun pé ah, òṣì ń bá jà àbí pé ogun nǹkan tó ti ń ṣe kò tí ẹ̀ rí ọwọ́ yọ ń ní àwọn business tó ń ṣe wá ló máa introduce ọmọ òun síbẹ̀ kò sí láìfi ní ilé tó yàn wá ní sọ fún pé ah, mọ́lẹ̀ ìsàlákàbẹ̀rẹ̀ nígbà ìgbà tí mi ò ní mọ̀ pa business yẹn pé mi rí ṣe yẹn o pé fọ́lá tó tẹ ni ibi tó ta kọ̀ọ̀lọ́run tí ẹ̀ náà rí pé nǹkan tá ó ti tako Qur'an ó tako hadith bóyá iṣẹ́ ẹbọ ni ó nímọ̀ ń pa ẹbọ ní ṣíṣe ṣùgbọ́n wọ́n náà ti kó ti tako Qur'an tako hadith hadith fàláti tẹ̀wọ́n mọ̀ mọ́ tẹ̀lé wọn ṣùgbọ́n bí dáadáa innama ta'ata fil ma'ruf ìtẹ̀lé tọ́lọ́wọ́n ọba ó wà níbi ìṣe kò rẹ̀ sí ipé èyàn ó mọ níyàn ń tẹ̀lé èyàn níbi ìyapa ọlọ́run so nǹkan tó ń sọ táyà náà ń sọ ó ní nǹkan tó ń takò tí ìmọ̀ rẹ̀ ó ń takò tó lọ́run àbíta náà bí so tó máa ti ń pè yàn sí àwọn ah, à ah, nípa ilé ìlú ògbọ̀n nǹkan tó jọ ilé nǹkan táwà mọ̀ òní Qur'an àti hadith àti ọ̀rọ̀ àwọn ẹni síwájú ṣùgbọ́n ilé ìlú ògbọ̀n nǹkan tó jọ wọn ilé ó ń sí pé àìlè ah, lè ṣe yẹn a je ó jẹ́ ẹni tí ó máa ń ṣe dáadáa sí òbí rẹ̀ sí mọ̀mọ́ rẹ̀ yẹnà ni amnatubun àbí sùfíàn a ní mọ̀mọ́ rẹ̀ wá sọ fún níjọ́ kan pé ṣe bó wà nínú tíra tó ń àwọn wà nínú anábì tó lọ́dọ̀ anábì tó ń tẹ̀lé pé kí yẹn máa ṣe dáadáa sí àwọn òbí yẹn méjèèjì wọ́n ni ẹ̀hẹ́ tó bá tó wá jẹ́ bẹ́ẹ̀ o wípé òun ò ní jẹ la ashram wala ashrab hatta tarji'a ila ma kunta alayhi ìpé mi ní jẹ mi ní mu títí tí wà fi padà kó wà tí wà fi fi ẹ̀sìn tó ń ṣe yẹn lẹ̀ tí wà fi bọ́ tí wà fi padà sí tó ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ipé tó bá wá yẹ tó gbò ní ẹni tí ó ṣe ẹ̀sìn ẹ̀yí pé mi ò ní jẹ mi ò ní mu ẹni kò wá jẹun kò mu fún ọjọ́ mẹ́ta nígbà tó di ọjọ́ kẹta ló dákú ìkánú àwọn ọmọ rẹ̀ ló wá gbé wá fún oúnjẹ ló wá ń ṣépè fún sáàdùn àdùràbọ́ọ̀sì òní ayá yóò wá sọ̀kalẹ̀ wípé kí èèyàn máa ṣe dáadáa sóbì wá wá sọ iná ìsánà lè wà lè ní husna ìpé nǹkan tọ́lọ́wọ́ bá ń pàṣẹ ní ṣùgbọ́n wà ń jà àdáka aláàtúṣì kàbíyà máa láìsọ̀lá kàbíyà yìí tọ́ máa fi ń kọ́ pẹ́lẹ̀ tọ́ pọ́sẹ̀ láti ṣe ẹbọ pẹ̀lú mi lórí nǹkan tó ní ìmọ̀ ń pa rẹ̀ fálàkìkẹ̀ húnmọ̀ so kí ó fi méjì wá sí máa ní ilé ìwọ́n mọ́ ní ó pé irun gbọ̀n tó níyẹn púpẹ́ kó lọ fá gbogbo ẹ̀ pé tó bá fá gbọ̀n yẹn ní jíjẹ ní mímú àbímáwá mọ́ sí pé fún gbogbo bá ní ànífàlà tó tẹ̀ ń húmọ̀ ní gbọ́dọ̀ tẹ̀lé wọn àbímáwá wọ́n ìjábọ̀ tó ń lò yẹn ni pé kó wọn wé lásán àbíkò tí ẹ fi rẹ́lẹ̀ kún mọ́ sáìlẹ̀ bó ṣe kó bá ṣe gbò ẹ pé tó bá wá fi ilé ilẹ̀ púpọ̀ ẹ lọ́mọ tó ọ̀pọ̀lọpọ̀ gbà lẹ́nu mí máa bèèrè question pé àwọn òbí yọ àwọn òbí àwọn wọ́n sọ fáwọn pé ìjábọ̀ àwọn ó ni làwọn máa mọ̀ wọ́n lọ́mọ ṣùgbọ́n tí wọn ò bá ti ìjábọ̀ yẹn lẹ̀ àwọn kọ̀ eléyìí ìwọ tẹ̀lé òbí níbi eléyìí torí wípé ìwọ ọ̀tọ́lọ́mọ ọba ó ju ìwọ òbí lọ ṣòkò sí bó bí ṣe lè tóbi tó àbí bí ìwọ rẹ̀ ṣe lè ga tó tí ó wà ní òun fẹ́ kọlu ìwọ ọ̀tọ́lọ́mọ ọba so ìwọ ọ̀tọ́lọ́mọ ọba òun náà ni pé ìyẹn gbọ́dọ̀ jọ́sí fọ́lọ́mọ ọba ìyẹn gbọ́dọ̀ tẹ̀lé Allah ṣùgbọ́n ìwọ tòbí òní pé ìyẹn gbọ́dọ̀ rẹ̀ sẹ́kì wọn kí ẹ pọ́n lópin ìgbà tí nǹkan tí wọ́n ń pè yàn sí yẹn tí ò bá ti takùtù lọ́n so náyà náà wá sọ̀kalẹ̀ láti lè fi hàn pé sadbun àbẹ̀wà cos ipé kò jẹ bí o lórí ilé kódà gan tí wọ́n bá pè yàn ní sí ìtakùtù ọlọ́wọ́n ọba yẹn eléyìí tí yàn ó ṣe òun náà ni kí yàn gbìyànjú láti ṣe kíni láti mọ́ tẹ̀lé wọn ṣùgbọ́n èyí wá máa ṣe dáadáa sí wọn yẹn yóò ṣe gbìyànjú bí ẹ bá ṣe lágbára mọ́ yóò tẹpinpin mọ́ ṣe dáadáa yẹn ṣùgbọ́n yìí tó ń ṣe ti ya pọ́lọ́mọ́ bá yẹn yóò ń tẹ̀lé wọn rárá bó ṣe wùlẹ̀ ó kéré mọ́ so ilé yóò jẹ́ ẹni tó ń ya apá òbí níwájú ọlọ́run ọba wípé kí wọ́n máa ṣẹbọ ọba ẹwọ́n ti ẹwọ́n ṣàfihàn ẹ̀sìn gba ilé wà lára ṣe dáadáa sóbi nì òbí mi nì tọ́mọ ọba kúnlẹ̀ ó lè fẹ́ lè bẹ̀ lórí tọ́mọ ọba ó fẹ́ lè bẹ̀ lórí ṣùgbọ́n ìmọ̀ kúnlẹ̀ ìmọ̀ so ibi tí àpọ́nlé ń bẹ ọ̀nà inú gbólóhùn ẹnu ibi tí àpọ́nlé ń bẹ inú ìhùwàsí ibi tí àpọ́nlé ń bẹ ọ̀nà níbi ìmọ̀ ìyapa ọlọ́run ọba níbi ṣe dáadáa sí àwọn èèyàn so tọ́wá ní ìyàn kíyàn ìkíyàn tó wáyé pé ní tíyàn kíyàn ìyàn ní lọ́kàn pé ìyàn kúnlẹ̀ fún bí pé ìyàn kúnlẹ̀ fún lọ́run ẹniyàn ti ṣe ẹbọ sọ́lọ́run yẹn ó dẹ̀ ti kú nínú Islam pẹ̀lú àdíọ́kàn yẹn so wọ́n tó wáyé pé ó kàn ní lọ́kàn pé òun fi ń kí ẹni ẹ̀ òun fi ń respect ẹ̀ ni ara irú ilé ìwẹ̀ ẹ̀ṣẹ̀ ni haram ni inú àwọn nǹkan haram òlẹ́ni yẹn ṣe yẹn so kò dá kíyàn máa kúnlẹ̀ kíyàn àbúndọ̀bálẹ̀ so bíyàn náà tó máa wá jẹ́yàn pápá tó bá dọ̀bálẹ̀ máa ń nẹ́ tó bá dọ̀bálẹ̀ ò ní jẹun mọ́ tó wá ṣe pé ìjẹ́ múyàn abẹ́ wọn ló wà ó lè ṣe kí ni dọ̀bálẹ̀ yẹn tí mọ́ni ò bá gbé ṣùgbọ́n tó máa láwọn máa nẹ́ yẹn ipò dúró lórí gbọ́ngàn fẹnu tírẹ́tì yẹn pa àwọn máa nẹ́ kò lẹ́ dáa wọ́n ti láwọn máa nà mí ó dàgbé kí n sì wá ọmọ kúnlẹ̀ yìí ó jẹ́ kán nẹ̀ iná tó wáyé pé gbà tí ni tó bá jẹ ẹyọ kan ó jẹ́ ni tó bá dẹ̀ pé ebi náà tó wá fún ẹlú ìjẹlọ alhamdulillah wọ́n wá kí rí pé ó ti ń di nǹkan tó ga jù mímọ́ ní ẹlọ ó jẹta lẹ́rúnlẹ̀ ò ní jẹta rọ̀ ò ní ọ̀tí tó bá kúnlẹ̀ tètè lọ kúnlẹ̀ yẹn wá mọ̀ pé ilé ilé di ó lè yí mẹ́ lọ́wọ́ ọ̀là tẹ́kùtùrù àfúsàkùn má pa ara ẹ̀ kọtọ́lọ́wọ́n bá tó sọ nìyẹn ṣùgbọ́n ìyẹn ó kọ́kọ́ ṣe kí ni ìyẹn ó ṣe ìgbìyànjú pẹ̀lú ìmánì náà ìṣègbọ́n kan máa ní jẹun alẹ́ wà ní àná tọ̀ ìrìnkúnlẹ̀ náà àwọn alọ́kúnlẹ̀ náà níbi lè bá jẹun alẹ́ sọ́nà wa ní ìláyà mọ̀jíòkun ọ̀dọ̀ mi ni o ní ó ṣẹ́rí padà sí fa'unadíhùkùn bí ma kún tún ta àmàlóòrì tó bá dọjọ́ gbíndì alkiyama a wà ma lè mọ́ oríṣiríṣi àwọn ọmọ ti yà láwùjọ arí àwọn ọmọ tó yẹ pé ìbáláàjì ni wọ́n wọ́n ṣòkòtò wọn sí ará àwọn ọmọ tí wọ́n ti di ọmọ ta tí wọ́n mú tán ṣe gbogbo ẹ̀ tán ń ṣá àwọn èèyàn àwọn òbí ò lè mọ́ rú àwọn ilé ètò bá wá ń ṣẹ̀sì yẹn ni wọ́n lè mọ́ so ìwọ tó jẹ́ òbí ẹni láti ṣàmójútó àárín yìí ìyẹn ó mọ jẹ ọmọ èèyàn nípa níbi dáadáa kò ṣe pé yóò mọ jẹ wọn nípa níbi ìmọ̀ ìyàwó ọlọ́run so eléyìí ibi náà adúrú ní ìrọ̀lẹ́ abẹ́ Allah subhanahu wa ta'ala kó ṣe ní àǹfààní fún wa nílé ayé ń dàtọjọ́ pé ilẹ̀ alkiyama kó ṣe wá ní ọmọ alálùbáríkà fún àwọn òbí wa àwọn kan tí ìyàn máa ń ṣe tí a fi rí ìyọnú òbí kọ́nàbà kó ṣe ní ìrọ̀rùn fún wa àwọn kan tí a ń ṣe tí a fi rí ìdínú òbí kọ́nàbà kí ó gbé ìjìnà sí wa àwọn òbí wa ti wá papòdà nínú àwọn dáadáa tí a máa ń ṣe tó máa lọ ń bá wọn ọlọ́run bá kí ó fi mọ̀ wá kó dẹ̀ ṣe ní ọ̀rùn fún wa ala Muhammad wa ala ahlihi wa ashabihi ajma'in ìbéèrè ẹyọ kan láti náwó before náà wà alékùsára ilé kan wà bèèrè ok naam wọ́n ní ẹni tí òbí rẹ̀ kú ní ikú kèfèrí pé ṣe yẹn lè ṣàdúrà fún wọn lára pé èyàn ṣe dáadáa sí òbí òun náà la mẹ́nubà lẹ́ẹ̀kan kí wọ́n ṣàdúrà fún wọn nígbàtán bẹ láyé pàápàá jùlọ náà nígbà tí wọ́n bá fi papòdà ṣùgbọ́n àwọn ẹni tí àjọ ọmọ ọ̀tọ́ sí nígbà tí wọ́n bá papòdà òun náà ni tó bá ní ìgbàgbọ́ pẹ̀lú ọlọ́run ọba tó nígbàgbọ́ pẹ̀lú ọjọ́ pé ìdàkìyàmà gbogbo àwọn orí ìgbàgbọ́ tí ó gbà á gbọ́ ẹ̀nà ni ẹni tí ó kú ní mùsùlùmí ó ní àjọ àti ẹ bá ṣe yóò mọ tọ́ sí bákan náà irú àwọn ẹni náà nìyẹn lè ṣàdúrà fún ṣùgbọ́n ẹni tó bá kú sínú kèfèrí ìyìn lè ṣàdúwà fún rẹ̀ ni Allah subhanahu wa ta'ala ó jí kó yé wa nínú àyà alùkùránì pé ma kana lil ipé kò tọ́ fún mùmìnì kan kó ṣe kí ni kó an yastaghfiru lil mushrikina kó máa tọrọ àforíjì fún ẹni tó kú ní ìwà ẹbọ pẹ̀lú Ọlọ́run Ọba ìṣẹbọ sí Ọlọ́run ẹn tó kú ní kéfèrí wọ́lá òkánù àbáhùn kódà kó jẹ́ pé bàbá rẹ̀ ni mọ̀mọ́ rẹ̀ ni àwọn ẹbí rẹ̀ ni lópin ìgbà tó bá ti hàn sí pé ẹni kú sínú kéfèrí ni òkú ń ṣàdúrà fún wọn so irú eléyìí náà ni nǹkan tí Ọlọ́run bá pa wá láṣẹ so ìyẹn láǹfààní ẹbí yẹn ni ará yẹn ni fámílì yẹn ni tó bá wà láyé ìsìn láti máa pèsè dáadáa ẹlọ́run kàtọ́lọ́run pa á yìí ẹ̀kì ọjọ́ sí wọ́n mọ̀ ọba ẹmọ́ṣẹ́gun pẹ̀lú ọlọ́run kí a máa pa wọ́n láṣẹ ilé kí wọ́n tó kú kẹ́rẹ̀ máa fàdó àrùn wọn lọ kókó lọ ṣe níràn fún wọn kí wọ́n kú sínú Islam ṣùgbọ́n ẹni tó bá wá padà gbẹ́rùgbọ́rí pẹ̀lú gbélé tá ń bá sọ tí ò bá gbọ́ tó bá kú sínú kúfúrù àbí ṣírkù ni irú ẹni àdúrà òtọ́ sí àdúrà òtọ́ sí àbá fún àwọn àfáàjọ pé ìyàn ń ṣàdúrà tó bá jẹ́ kú sínú ṣírkù ẹni pé ó kú ní kéfèrí àdúrà yóò ní bá irú ẹni yìí tó kọ́lọ́wọ́n ọba àlejọ́lá kó mọ́ ṣaláì pa ìkọ̀ọ̀kan wa sínú Islam wasallallahu wasallam